والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المؤلف رحمه الله تعالى في الحديث الثاني عشر وستمائة وعن ابن عمر رضي الله عنهما قال تراءى الناس الهلال فأخبرت النبي صلى الله عليه وآله وسلم أني رأيته فصام وأمر الناس بصيامه رواه أبو داود وصححه الحاكم وابن حبان وعن ابن عباس رضي الله عنهما أن أعرابيا جاء إلى النبي صلى الله عليه وسلم فقال إني رأيت الهلال وقال أتشهد أن لا إله إلا الله قال نعم قال أتشهد أن محمدا رسول الله قال نعم قال فأذن في الناس يا بلال أن يصوموا غدا رواه الخمسة وصححه ابن خزيمة وابن حبان ورجح النس ورجح النسائي إرساله وعن حفصة أم المؤمنين أن النبي صلى الله عليه وآله وسلم قال من لم يبيت الصيام قبل الفجر فلا صيام له رواه الخمسة ومال الترمذي والنسائي إلى ترجيح وقفه وصححه مرفوعا ابن خزيمة وابن حبان وأن عائشة رضي الله عنها قالت دخل علي النبي صلى الله عليه وآله وسلم ذات يوم فقال هل عندكم شيء قلنا لا قال فإني إذا صائم ثم أتانا يوما آخر فقلنا اهدي لنا حيث وقال أريني فلقد أصبحت صائما فأكل وحديثي أنجا حديثي تسيك أجابي حديثي تسواجني أنا دلولي أقاكم nínú àwọn adájọ́ eléyìí tó jẹ mọ́ hadithi alákọ̀ọ́kọ́ lónìí ojo hadithi abdullahi bin umar radiyallahu allahu anhu ma an tara an-nasu al-hilal àwọn èèyàn ń wá àti rí oṣù àwọn èèyàn ń wá àti rí oṣù. eléyìí tọ́ka sí pé ní ayé àkọ́kọ́ ti ẹ̀sìn Islam àwọn èèyàn máa ń ṣe ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ àtinúwá eléyìí téèyàn ń wá ládàá rẹ̀ lọ́dọ̀ Allah nípa ríroṣù ayahtasibuna al-ajra ila fi tara'il hilal wọ́n máa ń wẹ̀sán lọ́dọ̀ Ọlọ́run lórí wíwá tìrósù yẹsẹ pé èèyàn máa wá tìrósù pẹ̀lú àníyàn pé tí òun bá rí tó ń bá jákòó ẹni tó kọ́ lọ fún wa nírò pé òun rósù wọ́n fún un lẹ́bùn kan wọ́n máa ṣe ń torọ ọlọ́ọ̀ni eléyìí sì ń bẹ́nu at-ta'awunu 'ala al-birri lórí àti tẹ̀lé tọ́lọ́ọ̀ ìranra wa lọ́wọ́ lórí àti páyọ̀ lọ torí ẹ̀ ọ̀dọ̀ wọ́ wa àwọn náà tó lọ ní ká máa bẹ lónìí gbogbo ìgbà tó bá ti ń retí pé à ń wá oṣù pé oṣù Ramadan àbóṣù míì kájà ní tí wọ́n máa ṣe nítorí Allah kì í ṣe nítorí nǹkan míì eléyìí sì túmọ̀ sí wípé àwọn jẹ́ sabaquna ilal khair àwọn tí máa yára débi kásẹ̀ rere ṣáájú ẹlòmíì bẹ́ẹ̀ làwọn aṣíwájú wa rere rí tọ́ fa akhbartu an-nabiyya sallallahu alayhi wa sallam anni ra'aytu wọ́n ti já ọ̀rọ̀ kan dànù nítorí kó ti yẹ kó yé wa tọrọ an-nasul hilala fara'aytu ọ̀rọ̀ yẹn ni wọ́n ti já dànù bẹ́ẹ̀ àwọn èèyàn wọ́n ń wá àti róòsù èmi wá rè èmi rè nígbà tí ẹlòmíì ò rè ṣé kó súnmọ́ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pé kí èèyàn púpọ̀ máa wá oṣù nígbà tá à ń rò pé ẹ̀ka kó ti lé kí èèyàn púpọ̀ oṣù má rè kọjá kẹ́nìkan lórí dáadáa nítorí pé tó bá ti ṣẹlẹ̀ rí òun ló lágbára jù lẹ́rìí tayọ pé mo rò ìrò mo rò ìrò yẹn ọpọlọ lásán lọ́wà tìrẹ̀ ń sọ pé al-wuqu' aqwal ọ̀sẹ̀lẹ̀ rí ẹ̀rí tó lágbára jù torí ẹ̀ ó ṣeé kí gbogbo èèyàn ọmọ wo nǹkan áá ah, ah, nǹkan tó yẹ pé ó ń bẹ wá dùn yín gan abẹ́yìn náà rí ni àìmọye nǹkan ní bẹ wá dùn yín nísìnyí wọn wà nù stadium tí wọn á ní bọ́ọ̀lù tí wọnú àwọn ẹni kan ah, èmi ò rí ò rí báwọn ojú rẹ fọ ni ẹ wo bó ṣe tó òun ó sì kó òun rí kátó wá pọ̀ sùn tó ẹgbẹ́ tó bá lé ó máa ń wẹ́ débi pé àwọn olùmọ̀ wé òwú tẹ́ẹ́rẹ́ níjọ́ tó bá kọ́ o tí wọ́n sọ pé ẹni tí ìríran rẹ̀ ọba mú dáadáa kò lè rí oṣù níjọ́ tó sì kọ́kọ́ lé mo rí màá tó ń rí kí ló dé tí ọ̀sọ́ fẹ́ lómi ọ pé mi rí kò sì sọ pé mo bá sọ fẹ́ lómi tó túmọ̀ sí pé tí mo bá rí kò yẹ kí n sọ fẹ́ lómi kò sí tó burú pé kí n sọ fẹ́ lómi nítorí pé ńgbà tí mo rí gbogbo ó rí ní tiẹ̀ fi sọ fún mẹ́wàá nìkan náà kọ́ òun náà ó rí kó tó di lọ. gbogbo èèyàn wà ṣùgbọ́n ẹnìkan ò súnmọ́ bí tó wà nígbà tó ń darí ètò súnmọ́ jù nù ẹnìkan ò súnmọ́ bí tó ń dá wà nígbà tó darí ibi tó sì wà síbi táwọn ibi wà kò jìnnà rárá bàtí kí ló dé tí ò sọ fẹ́ nìkan lọ́nà ká tiẹ̀ pé àwọn náà wọn ò ní rí mọ́tò lọ kí ló dé tí ò sọ fẹ́ nìkan lọ́nà alùpùpù láǹfààní tí ń bẹ nínú kó sọ fẹ́ nìkan ṣáájú kó tó sọ fún anabi Muhammad sallallahu alaihi wasallam gbà tí èsì pé nǹkan yẹn tó ṣẹ́kù lójú sánmà torí tó bá sọ fún wọn àbọ̀ sọ fẹ́mi kò túmọ̀ sí pé tó bá di lọ́la á ṣe sùyàmù Ramadan torí kúrú ń tula wa àmọ́ tó bá ti sọ fún anabi sallallahu alaihi yóò kéde bí káwọn èèyàn ṣe sùyàm àwọn èèyàn ṣe sùyàm eléyìí túmọ̀ sí pé ẹni tó bá rí aláṣẹ aláṣẹ àwọn mùmíní sani tó jẹ amirul mùmíní òní wọn lọ sọ fún gẹbi Ibn Umar sẹri tó lọ sọ fún anabi sallallahu alayhi wa sallam tààrà tóró ni wọn pàṣẹ pé ká sọ sùyàm ká fi sọ sùyàm tọ eléyìí sì ń tọ́ka sí pé gbàtọ́lọ́ sọ pé faman shahida minkum ash-shahra falyasum kò túmọ̀ sí pé ọ̀ràn àyàn ni kí gbogbo owó darí ó ti tó kápẹ́ wọ́n ń rí tẹ́nìkan bá ti rí rírí ni fún gbogbo wa tó bá sì rí wọ́n lọ sọ fún aláṣẹ ṣùgbọ́n aláṣẹ tí wọ́n sọ fún tí sísọ fún tí ó lapa nínú ká bẹ̀rẹ̀ sùnyàm àbí ká má bẹ̀rẹ̀ rẹ̀ yóò jẹ́ aṣíwájú tó jẹ́ mùsùlùmí yóò jẹ́ aṣíwájú tó jẹ́ mùsùlùmí kìí sì ṣe kọjá mùsùlùmí lásán tí ó máa tẹ̀lé òfin ṣẹ̀ríyà ó yẹ kọjá aṣíwájú mùsùlùmí tó ń tẹ̀lé òfin ṣẹ̀ríyà nítorí wọ́n rọ́ṣù wọn ò rọ́ṣù mìíràn ṣẹ̀ríyà àbí òye wa nínú ṣẹ̀ríyà lọ́wọ́ torí ẹ̀ ẹ̀yin ò tẹ̀lé ṣẹ̀ríyà kò sí tẹ́ fẹ́ fi ṣe ẹ̀ tí ẹ̀ka kún kankan ẹ̀ka kún kankan tó ẹ wá kí wọ́n rọ́ṣù wọn ò rọ́ṣù wọn wá báyìí wọn wá báyìí wàláì mùsíbà mùsíbà ẹ̀dí fẹ̀sìn sílẹ̀ ti pẹ́ ẹ̀ kákùn kankan ti pẹ́ ẹ̀ máa pe ẹ̀sọ́ fún atẹ́ bá rọ́ṣù oṣù kí ni wọ́n fẹ́ rí fún yín torí ẹ̀ ló ṣe jẹ́ pé aṣíwájú tí wọ́n máa lọ bá ikú àwọn rọ́ṣù síbẹ̀ ẹ̀dí pàánù bí lọ́ lọ bá aṣíwájú gbogbo ọmọ anábì Adam ẹni tí ń fòfin ọlọ́run ṣe kí ni tí fi ń ṣèdájọ́ láàrin wa síbẹ̀ làwárí torí ẹ̀ ló ṣe jẹ́ pé lónìí tí wọ́n bá rọ́ọ̀sù yẹn níbi tí yẹn wà láwọn ibi tí wọ́n ti ń lò fún ṣẹ̀ríyà ìlú tó bá wà ẹni tó bá jẹ́ aláṣẹ nílùú yẹn ìlú ọ̀lọ́ sọ fún kò rọ́ọ̀sù lẹ́kùn ààfin rẹ̀ ọ wà sísí lẹ̀ ẹni tó bá sọ pé òun rọ́ọ̀sù yọ lọ bá yọ sọ bó ń ṣe rí fún àbí kọjá pé ọ lọ sí àwọn ilé ìdájọ́ àwọn kóòtù àwọn adájọ́ ṣẹ̀ríà wọn bẹ̀ ní court ní irúgbà tá a respect kakọ wọn rọṣù wọn sì ní jókòó ju àsìkò péréte lọ o ó lè jẹ́ pé gùn ṣẹ́jú náà ètò òrùn bá ti wọ̀ látìgbà tó òrùn ti wọ̀ ogún ìṣẹ́jú sígbà ní ẹni bẹ́ẹ̀ nìkan bẹ́ẹ̀ mọ̀ ẹni tó bá rí yóò lọ sọ fún wọn láàrin ìgbà mọ̀rọ́sù torí pé àwọn náà kéde ọpẹ́ jù sí sọláàtù magreb ìṣẹ́jú mẹ́wàá náà ni wọ́n ti kéde kí wọ́n rọ́ọ̀sù wọn rọ́ọ̀sù tí wọ́n bá ti rí nísìnyí wọn ò lè rí má ó tún di lọ́la. tọ́ eléyìí jẹba mo wá sọ fún anabi muhammed sallallahu alayhi wa sallam anni ra'aytu pé mi ti rí ibn umar lórí èèyàn mélòó lò náà èèyàn kan òun fasam anabi ṣiṣẹ siyam wa amara nasa bi o si sì pa àwọn yẹn láti káwọn náà ṣe siyam eléyìí tó túmọ̀ sí wípé oṣù rírí oṣù fún wíwọlé oṣù Ramadan rírí èèyàn kan tó àdìsí ń tọ́ka sí pé rírí èèyàn kan tó anabi sallallahu alaihi ṣe ó sì pa àwọn láti káwọn náà ṣe. abu dawud òun ló gbà wá alḥakim ó sọ pé hadithun sahih bẹ́ẹ̀ náà ni ibn hibban ṣùgbọ́n ẹ o ẹ ṣe gbogbo èèyàn gbogbo èèyàn kan èèyàn kan tó dúró dọ́gba èèyàn kan tí kìí ṣe pòkì èèyàn kan tí ò fi ọwọ́ rẹ̀ mẹ́sìn ìyẹn náà sọ pé ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó dúró dọ́gba ẹ̀rí ibn Umar ẹni tó dúró dọ́gba ni nísìbí kan sọ pé òun dárò sùn ó sì jẹ́ amúgbó bọ́lá sí wa sọ pé àròsùn àròsùn àròsùn torí kò possible kó sùn ọ̀pamọ́ sáwọn etí emugbó kó a jẹ́ kó amugbó nìkan lórí ẹnìkan sọ pé òun rò sùn ọmú nì o nì sọ pé òun rọṣù a lè gbà wọlé torí pòkì ni òun ọmútí gbà náà ní pòkì ni ọ bẹ́ẹ̀ náà ni ẹnìkan sọ pé òun rọṣù kìí ṣe mùsùlùmí fi ṣe mo rò pé yé wa kò sí ní tá a fi ṣe ẹnìkan sọ pé masha ni màá fi wọlé báyìí gbogbo nǹkan fasiq pòkì ni akramakumullah olóhùn rọ́ọ̀sù ọwọ́ òsì ló máa fi ń jẹ búrẹ́dì sáà gbà wọlé àní gbà wọlé ṣé gbogbo nǹkan kọ́nu ṣẹ̀rí àìrí wa ni nígbà tó bá gbà wọlé ṣeré wa ni kọ́ máa mú nǹkan rẹ lọ́kùsí tá a fẹ́ ṣe rò pé wa tó hmm. gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn a máa ẹni tó lóun rọ́ọ̀sùn yẹn tí wọ́n bá ọkàn yọ̀dí rẹ̀ ta ni pé kí lóun gbé di tẹ́yìn náà gbé di òun wá rọ́ọ̀sùn tó bá pé o tó gbé ẹnu ẹ jáde mo rò pé yé kò sí ní tá a fẹ́ fi rírọ́ọ̀sùn pò kì í ṣe ọ gbọ́dọ̀ jẹ́ adìlẹ̀n ẹni tó dúró dọ́gba aláàdùlù òun náà lẹni tó ṣe pé gbogbo tó dáa ló máa ń ṣe ó sì máa ń yẹra fún ṣíṣe gbogbo máa yẹ kílò bẹ́ẹ̀ mọ̀rọ̀ à nítorí máa ń bọ ọmọlúwàbí jẹ́ gbogbo tó máa ń bọ ọmọlúwàbí jẹ àbí tíṣẹrí aláàgbọ́dọ̀ ṣe ó máa ń yẹra fún àwọn tí wọn ń pè ní kinu ẹni tó dúró dọ́gba nù wàhálà yìí oníkálukú náà lè gbéra rẹ̀ sórí scale láti ipò wo ni wọn bá ara rẹ̀ ipò wo ló ní bá ara rẹ̀ eléyìí jẹba tabatun wa anhuma ibn abbas sọ ó ní àròbíyẹn já ilẹ̀ nàbí sallallahu alayhi wa sallam lárúbáwá aróko kan ó wá bá nàbí wa muhammad sallallahu alayhi wa sallam faqal inni ra'aytul hilal èmi rọ́ọ̀sù tó lé o èmi rọ́ọ̀sù tó lé tọ́bàn àrọ́bí ó túmọ̀ sí ni ṣùgbọ́n aróko yàtọ̀ sí aróko míì tí kìí ṣe lárúbáwá bó lẹ́sẹ̀ pọ̀ aró oko àmọ́ kìí ṣe lárúbáwá bó lẹ́sẹ̀ pé léde lárúbáwá. Hmm? ẹ pè ní badawi badawi àbí ká pè ní kíni qarawi qarawi àbí badawi àwọn tó bá jẹ́ lárúbáwá bó lẹ́sẹ̀ pé arabi ẹ̀rọ̀bì ìyẹn ni kí lárúbáwá aróko tọ́ba ń jíjá aróko kọ̀ yọ́pọ̀ nu jíjẹ́ sàbẹ̀ ò sàbẹ̀ ni o ẹ̀hẹ́n tọ́mọ afojú kéré wọn tọ́ba ti sọ pé àràbí àwọn aróko yẹn nìyẹn o wọ́n lé ara gbòòrò sàbẹ̀ ni sòṣùgbọ́n wọ́n pè ní àràbí nisbatan ila annahu ata min wọ́n fi tọ́ka sí pokolo ti wá ṣùgbọ́n lárúbáwá ni arákùnrin wa sọ fún anabi sallallahu alaihi wasallam pé inni ra'aytul hilal dájúdájú èmi rọ́ṣù tó lé o faqal anabi ni atashhadu an la ilaha so jẹ́rìí pé kò sí ọba míì tó tọ́ láti fòdodo jọ́sìn fún jọ tó yàtọ̀ sí allah qala na'am òní bẹ́ẹ̀ ni òun jẹ́rìí pé kò sí ọba míì tó tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfi allah qala atashhadu anna muhammadar rasulullah ó ní ìjọ jẹ́rìí pé muhammad sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́ọ̀ni qala na'am ó ní bẹ́ẹ̀ ni mo jẹ́rìí qala fa'adhin fin nasi ya bilal àti pé ìwọ bilal kéde kéde fáwọn yẹn an yasumu gada pé kí wọn gba sọmu ramadan bẹ̀rẹ̀ látọ̀la rawahu al-khamsa ahmed abu dawud an-nasa'i ibn majah àti tirmidhi àwọn ni wọ́n gbé jáde ibn khuzaima àti ibn hibban àwọn sọ pé hadithun sahih ó tilẹ̀ jẹ́ pé an-nasa'i òun wò ó pé hadithun mursal hadithun mursal ni yẹn ni pé ibn abbas náà lọ gbà wáyẹn so kọ̀ọ̀kọ̀ wọn sọ wọn sọ nínú rìwáyà tó tiẹ̀ ala hadith ọ̀fẹ́sẹ̀ rìn lẹ́nu tó bá wọ ẹgbàá wa yìí àti ẹgbàá wa Ibn Umar tó síwájú á rí i pé wọn yàtọ̀ nípa pé èèyàn kan ló dá oṣù rí ṣùgbọ́n wọ́n yàtọ̀ nípa pé ńgbà tó Ibn Umar sọ pé mo rọ́ṣù ànábì ṣe siyam Ramadan ó sì pa àwọn èèyàn láṣẹ kún ṣe siyam Ramadan láì kò ṣe ìwádìí ìbéèrè kan lọ́dọ̀ rẹ̀ yàtọ̀ sí eléyìí nígbà tó ń sọ pé mo dọ́ṣù rí ànábì sallallahu alaihi wasallam ṣèwádìí ṣèbéèrè lọ́dọ̀ rẹ̀ láti mà ṣé mùsùlùmí ni àbí èsè mùsùlùmí kọ̀rọ̀kọ̀ ẹ kíyèsí eléyìí tó túmọ̀ sí pé tó bá pé káfìrí lọ sọ pé mo rọ́ọ̀sù kí láàbì ṣe kò sí ní táàbì ṣe so eléyìí túmọ̀ sí wípé tẹ́ni tá àdámà tá àmàmà Islam tó bá jẹ́ pò ń lọ sọ fún wa pò ń rọ́ọ̀sù á sọ pé bóò lẹ́yìn jẹ́ òun lukumanu ló ń ok lukumanu atashhadu an la ilaha illallah ó ní أتشهد أن محمد رسول الله قل نعم خلاص قل لا هو شهيدا أزوكي أو أنا أغبانتو وسنتافسي أقول جاكني مسلم eléyìí túmọ̀ sí wípé hadithi yìí ó kún hadithi ibn Umar nípa títọ́ka sí pé téèyàn kan bá ti dá rósù ní ìbẹ̀rẹ̀ oṣù Ramadan ó ti tó ó ti tó tọ́ tàbá wà wò wò á rí i pé wọ́n sọ pé ìwọ Bilal kéde torí ẹ̀ làwọn olùmọ̀ á sọ pé ó ti tú àwa láti mọ̀ pé wọ́n rọ́ṣù ká gbọ́ ìkéde kò bá àjẹgbára rádìò kò bá sì jẹ́ gbara tẹlifíṣàn wò need láti máa sọ pé rédíò wo tẹlifíṣàn wo rédíò wo ni o lè sọ tẹlifíṣàn wo ni o lè sọ ilman wípé rédíò ò ní dá sọ àfi kó jẹ́ pé èèyàn lọ sọ gbàbẹ̀ tó o ti tó káwọ gbọgba rédíò ó ti tó ká gbọgba tẹlifíṣàn láyé ìsìn tó di wípé àwọn èèyàn bíi tí wọ́n ń gbé ti jìnnà síra wọn ayé ti fẹ̀jú kọjá ti tẹ́lẹ̀ tó ẹlòmíì gan kò gbọ́ rédíò gan torí ẹ̀ ló ti jẹ́ pé kò sí tó burú ká gbé gbòǹgbòǹ sórí mọ́tò kan ká máa wá wí ká ká máa tọ́ ládùúgbò ládùúgbò pé wọ́n ti rọ́ọ̀sù o wọ́n ti rọ́ọ̀sù o ọ̀la ni sọ́ọ̀mù Ramadan ó bẹ̀rẹ̀ o. ọ̀la ẹni sọ́mu Ramadan abẹ́rẹ́ kò sí tó burú nù ilé yẹn lábẹ́ pé fa'adhin fi nnaasi ya Bilal an yasumu gada kéde fáwọn èèyàn wọ Bilal pé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe sọ́mu láti ọ̀la lọ. tán ọ̀rọ̀ yìí wípé èèyàn kan ti tó èèyàn kan ti tó iná ni madhabu ahmed ibn hanbal pété àbá bẹ̀rẹ̀ sọ́ọ̀mù ramadan rírí oṣù téèyàn kan bá ti rí ti tó bẹ́ẹ̀ náà ni alimami shafi'i ìlọsọ nínú kọ́wùlì rẹ̀ kan ọ̀kan nínú ọ̀rọ̀ rẹ̀ méjèèjì bẹ́ẹ̀ náà ni imaamu abu hanifa rahimahullah ó ní èèyàn kan tó lópin ìgbà tí kùrukùru bá ń bẹ lójú sánmà àmọ́ tí ọba ti sí kurukuru lójú sánmà èèyàn kan ò tó gbọ́dọ̀ ni wọn nìkan ṣe darí tí sánmà sì tó clear eléyìí jẹ́ ọ̀rọ̀ ta ni Abu Hanifa lọ́dọ̀ ìmáàmù Malik àti ìmáàmù ash nínú ọ̀rọ̀ rẹ̀ kejì tọ́jà pò ńlọ ní mọ́tàbù wọn àwọn sọ pé rárá tí èèyàn méjì ọba jẹ́ pé àwọn ni wọ́n rọ́ṣù àní bẹ̀rẹ̀ sọ́mu Ramadan wọ́n gbọ́dọ̀ jẹ́ èèyàn méjì wọ́n nítorí pé gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé oṣù Shawwal gbogbo yín pátá lẹ sọ pé àfikọ́ jẹ́ èèyàn méjì lórí láàtò gbà pé sọ́mu Ramadan dópin bẹ́ẹ̀ náà láàsọ nípa àbẹ̀rẹ̀ rẹ̀ irun tá a sọ nípa àparí ló yẹ ká sọ nípa ìbẹ̀rẹ̀ torí pé gbogbo olùmọ̀ islam wọ́n sọ pé àní yé gba sọ́ọ̀mù ramadan títí téèyàn méjì ó fi jẹ́rìí pé àwọn rí oṣù lẹ́yìn táwọn ẹ̀ ti di mọ́kàndínlọ́gbọ̀n àbí kéèyàn méjì ó sì má sọ bẹ́ẹ̀ ká gba àwọn ẹ̀ kó pé ká gba sòyàmù ẹ̀ kó pé kí ni ọgbọ̀n. tòǹgbà tí gbogbo yín ti sọ pé àní parí rẹ̀ àfi kéèyàn méjì ó jẹ́rìí kí ló dé tó fi wá jẹ́ pé èèyàn kan jẹ́rìí bẹ̀rẹ̀ ilé ìjọrọ̀ máàlì kàtà tó pẹ̀lú ẹ̀ ìwé ìdọ́dọ́gba ni pé èèyàn kan ti tó tó a fẹ́ dàn àdìsí yìí nù mo rò pé yé wa èèyàn kan ti tó torí àdìsí ibn Umar torí àdìsí ibn Abbas nípa àrọ́bì torí ilé ìjàgbé ti ṣe jẹun èèyàn kan ti tó láti sọpọ̀ nrosù tá bẹ̀rẹ̀ sọ́mu Ramadan ṣùgbọ́n èèyàn kan ò tó tá parí sọ́mu Ramadan èèyàn méjìlá bùkátà kí á ní ìyàtọ̀ tó wà láàrin ìbẹ̀rẹ̀ àti parí. الإمام القرافي رحمه الله أني òní lórí ọ̀rọ̀ àwọn tó رمضان sọ yìí pé èèyàn kan ti tó níbẹ̀rẹ̀ Ramadan àwọn gbé jáde lábẹ́ pé Ramadan ó máa bẹ̀rẹ̀ min bab ar-riwaya gbogbo wọn sọ yìí pé àní parí Ramadan illa bi shahadati shahidayn wọ́n gbóǹjáde min babi shahada ẹ ti mọ̀ pé àríwáyà la yushtaratu laha ta'addudu bi khilafi shahada rìwáyà tó bá fẹ́ gbọ́rọ̀ wá pé nǹkan ṣẹlẹ̀ àbùkátà pé èèyàn méjì èèyàn mẹ́ta èèyàn mẹ́rin èèyàn kan ti tó láti pass information tó bá ṣẹlẹ̀ láti pass information tó bá gbọ́ but tó bá lọ jẹ́rìí ni ní court lórí nǹkan èèyàn kan ò tó ọ bẹ̀rẹ̀ látòrí èèyàn méjì torí rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ Ramadan òun wá ní báàbù riwaya ni ṣùgbọ́n ìparí Ramadan òun wá ní báàbù ashahada witness ẹni witness wọ́n gbọ́dọ̀ pé méjì tẹ́lẹ̀ yìí òun náà ni ó túmọ̀ sí wípé rírí láàrin oṣù táfi bẹ̀rẹ̀ sọ́mu Ramadan irú èèyàn mélòó ni ó sì rí náà láti mọ̀ yìí èèyàn kan ti tó níbẹ̀rẹ̀ ṣùgbọ́n èèyàn mélòó lọ́gbọ́dọ̀ rí níparí èèyàn méjì. ó wá nínú hadithi tó tún tẹ̀lé lé ó jẹ́ hadithi Hafsa Ummul ama Umar tó jẹ́ ìyàwó anabi muhammad sallallahu alayhi wa sallam ọlànàbí sọ pé man lam yubayyit as-siyama min al-layl àbí qabla al-fajr fala siyama lahu ẹnikẹ́ni tí ò bá jẹ́ kó ti dàníyàn àti ṣe siyam ó dàníyàn rẹ̀ sùn ẹni tí ò bá ti dàníyàn àti ṣe siyam sùn ṣáájú kótó dípò àlùfájàrí yọ fala siyama lahu kò lè ṣe sùyàmù yẹn kí sùyàmù yẹn lálàáfíà eléyìí túmọ̀ sí wípé á dà níyàn sùn pé a fẹ́ ṣe sọ́ọ̀mù níjọ́ o lọ́la tọ́ ṣé ó túmọ̀ sí pé àníyàn yọ wà pẹ̀lú wa á wàá sùn tàníyàn tàníyàn àbí a lè ti sùn láì dàníyàn kásàtìrí pa àdàníyàn kó tó di pa àlùfáàjàrí yọ èwo ni tálàkùkọ ni àbẹ́lẹ̀ kejì ẹlẹ́ẹ̀kejì ìyẹn ni kékeré ṣe pé torí bá ti ṣe wá ìtumọ̀ rẹ̀ harfiyan oní pé ẹnikẹ́ni tí ò bá dàníyàn sùn tó eléyẹn kharaja makhraja al-ghalib ó jáde níjáde pé ètò pọ̀jù ní kó àwọn mùsùlùmí kí wọ́n tó sùn kọ́ wọ́n ti máa dàníyà ṣùgbọ́n ẹni tó bá ṣẹlẹ̀ ipò dàníyà ní ń kùsẹ́jú kán tálífàjárì ọ̀yọ́ sáàsọ pé ní siyam àbí òní òní lè anahu náwa qabla tulu'il fajr torí kó dàníyà kálífàjárì ò tó yọ bidalil. أنه لو سهر الإنسان ليلته ولم ينم ولكنه نوى الصيام من الليل فإن صومه يصح tí ẹ bá jẹ́ pé kò sùn àìsùn ló ṣe ń jọ yẹn kò sùn rárá rárá tí àlùfáàjàrí fi yọ láti ìṣá tí àlùfáàjàrí fi yọ kò sùn ó sì dà níyẹn kálífàjárì ó tó yọ sáà ìkó ní sùnyàm àbí òní ó ní mànà torí pé kèsì dandan ni kó sùn ọlọ́mọ tó jẹ yó tí wàá sáà ní pé kọ́ dà níyẹn ó tó ṣe kí ni kó tó yọ. من لم يبيت الصيام قبل الفجر فلا صيام له حديثي أم في هوا الأصل في صوم كل يوم tajdidu niyyati lahu àdéhùn fi hàn á pé òfin tó dúró ṣinṣin tí kò ní yí padà nípa àníyàn sọ́wọ́mọ ojoojúmọ́ òun náà ní kó ojoojúmọ́ láàṣẹ àníyàn tiẹ̀ fún lọ́tún lọ́tún lọ́tún. èdè pé nígbà tí sùnyàmù Ramadan bá ti wá fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ àdàníyàn rẹ̀ ládàpọ̀ lóṣù lókèlè kan ipò dàníyàn o láti ṣe sọ́mu Ramadan thalathina yawman aw tis'atan wa ishirina yawman gẹ́gẹ́ bá Malikiya ṣe sọ rárá tọ́dọ́gbájú òun náà ní pé wàá máa dà níyà sọ́mu ojoojúmọ́ lọ́tọ̀ọ̀tọ̀ lè má dáadáa lé nítorí pé ní táwọn ṣe sọ pé a lè dà níyà ẹyọ kan fún gbogbo sọ́mu Ramadan. oníkọ́ àwọn wò ikpe pé sọ́wọ́mù Ramadan ibadatun la tẹtẹ tatajazza ìjọsìn kan ní tá a lè pín pín pín pín pín. gẹ́gẹ́ asọ̀lẹ̀ as-salat salatul asr salatul dhuhr salatul isha rákà mélòó mẹ́rin mẹ́rin mẹ́rin. sọláàtù magrib nǹkan rákà mẹ́ta sọláàtù fẹjìr rákà méjì ok ṣètò báyẹ kí sọláàtù fẹjìr lèyàn bá ń ṣe ṣètò bá ti parí rákà alákọ̀ọ́kọ́ pẹ̀lú ìforíkalẹ̀ rẹ̀ méjèèjì ṣètò tún àníyàn dà fún rákà kejì ni naam sẹ́yìn ọ̀kẹ́ ni tún dà bẹ́ẹ̀ náà ni sọláàtù zuhur bẹ́ẹ̀ náà ni sọláàtù asr bẹ́ẹ̀ náà ni magrib bẹ́ẹ̀ náà ni ìṣà àwọn ní bẹ́ẹ̀ ni sùyàmù rí jọ́sìn kan ni kò nídìí pé ká máa fún abala kọ̀ọ̀kan rẹ̀ láníyàn ọ̀tọ̀ọ̀tọ̀ àníyàn ọ̀tọ̀ọ̀tọ̀ àwa sọ pé rárá kìí ṣe ìjọsìn kan ìjọsìn ọ̀kọ̀ọ̀kan tó dá dúró lọ́tọ̀ọ̀tọ̀ ni. bìdẹ́lì nítorí njọ onáà ní salawatul khams sọ́mu ramadan ọjọ́ salawatul khams salawatu ẹ̀ márùn-ún tí wọ́n ní ká ṣe lójúmọ́ yìí sẹ́bẹ̀yìn mọ̀ pé ńgbà tó fẹ́ ṣe sọ̀látùl fajr ńgbà tó fẹ́ ṣe sọ̀látùl fajr ẹni tó fẹ́ sùn kọ̀rọ̀ ra bọ́ síta kẹ́ni tí ò ní sùn ọ̀bọ wájú torí bọ́n ṣe ń sùn ó kó oorun rẹ lómìn ó tún á jókòó wájú àbẹ́rẹ́ rí nǹkan mẹ́wàá. tó sọ̀látùl khams ẹni kí ńgbà tó fẹ́ ṣe sọ̀látùl fajr àní dàníyà pé wọ́n lọ́ wal-zuhur wal-asr wal-maghrib wal-isha tó fi dẹ́kun tó bá ti dàsìkò zuhur ọkàn sí Allahu akbar bilaniya tó bá di asr Allahu akbar bilaniya sáà máa ń ṣe eh? bẹ́ẹ̀ hàn irun táwọn fẹ́ ka ṣe nù ìgbà tán ni ká dà níyà pọ̀ tó ìbáàdà tó dá dúró ní gbogbo ẹ̀ bìdẹ́lì yìí ẹ̀ríkì tó bá ti parí sọ́ọ̀mù tòní apá kan nínú tó ti dé wọ̀ fún wa ọlọ́run ti ṣe ní kíni ẹ̀tọ́ wàá máa jẹ wàá máa mu olùsúnmọ́yàwó rẹ̀ kótó tún nípa bẹ̀rẹ̀ tọ̀la torí ẹ̀ ìjọsìn tó dá dúró tó dá dúró ni lẹ́yìn náà tí sọ́ọ̀mù tòní bá dà kò pé kí tọ̀lọ́ dà tí sọ́ọ̀mù tòní bá bàjẹ́ kò pé kí ti ọ̀lọ́ bàjẹ́ sẹ́bẹ̀yìn mọ̀ kí tí rákà alákọ̀ọ́kọ́ bá ti lè bàjẹ́ nù sọ́láàtì tó o bá sì tún ṣe ó ti pé kí gbogbo rákà yòókù ńkọ́ kó bàjẹ́ rò pé wa sọ́láàtì tán fi wé nǹkan jọra wọn tí alákọ̀ọ́kọ́ bá sì dáa tíráka ẹlẹ́ẹ̀kejì náà ò burú a sọ pé gbogbo sọ̀láàtì ńkọ́ ọ̀dà àmọ́ sọ́hùn sọ́hùn tó nílé dá lọ́yẹ́ pé o ṣe ti ọ̀dà lọ́la ò ń bàjẹ́ èyí tó bàjẹ́ ńlá ni o tún ṣe Ramadan sẹ́wọ̀n pé èyí tó bàjẹ́ ńlá pé kò tún ṣe torí ẹ̀ ló ṣe jẹ́ pé gbogbo bùkátà àníyàn tiẹ̀ wàhálà ọ̀hún ńlọ́dọ́gbàjù kìí ṣe gbogbo ọ̀rọ̀ pé ọ̀dà ah, ní ẹ̀ka sangilitì oṣù lóṣooṣù ọwọ̀ ọwọ́ akókò jáde lẹ́ẹ̀kan náà là rárá eléyìí jẹba. bákan náà wọ́n sọ pé man lam yubayyitu siyama qabla al-fajri fala siyama lahu sọ eléyìí túmọ̀ sí wípé biduni niyya la takunu al-ibadatu láì sáníyàn ìjọsìn ò lè jẹ́ jọsìn sẹ́bẹ̀yìn ti mà wípé àníyàn nínú àǹfààní méjì tó ní òun náà ni at-tafriqu bayna al-ibadati wal-'adat a máa ń tara àníyàn máa yàtọ̀ láàrin ìjọsìn àtàṣà sẹ́bẹ̀yìn mà wípé ń bẹ nínú àárẹ̀ tí máa ṣèyàn jẹ́ pé tí yẹn bá lọ sí hospital ní tí wọ́n dá fún yẹn ni má jẹun abẹ́ẹ̀kọ́ ni torí pé tó o bá jẹun ó súnmọ́ kó o rí ìwòsàn nínú tí ń sọ yìí yọ àṣọ pé wọ́n ti dá fóun kó wọn máa jẹun mọ́ lọ́sítù nǹkan báyìí wọ́n kàn ní kó wọn máa jẹ tọ eléyìí ṣé à ń pè ń sin lọ́ni náà kò sin lọ́n sọ ọlọ́mọdé ọjà sí yà torí tó bá tún jẹ́ pé ní tí wọ́n dá fún un náà ò nítumọ̀ ìyá náà tún nù ok amẹ́ni tó yẹ kó ń sọ̀sọ̀ yá sẹ́wọ̀n kíkọ̀ jẹ kò mú kò súnmọ́ ìyàwó rẹ̀ ó sì tún jìnnà sáwọn pálapàla pàlapàla pẹ̀lú àníyàn pé òun ṣe kíni òun fi ń sin lọ́hùn sẹ́wọ̀n kó wọn gba aládàá ó sì tún máa ń wúlò fálàáfíà tó a ti tara àníyàn tó bá wà láníyàn kọ àgbàdànù nìyẹn o èèyàn tara àníyàn ṣe yàtọ̀ láàrin àṣà àti ẹ̀sìn bákan náà a rí i pé. asiyam níbí báyìí ó jẹ́ mustasna ohun tá a yà pe nítorí wípé asọ́ọ̀mù kìí ṣiṣẹ́ asọ́ọ̀mù kìí ṣiṣẹ́ pípatì ni wọ́n ń pè ní sọ́ọ̀mù ẹrù dáadáa kẹ tó dà o ṣíṣe ni àbá ìṣe àìṣe ìní àṣọ nínú òfin ṣẹ̀ríyà ìntà máa ń dà níyàn fún òní ṣíṣe kìí ṣàìṣe torí àdìsí sọ pé innamal a'malu binniyat àwọn sẹ́tàǹsì wọn ò ní jẹ́ ń tó lálàáfíà nínú ṣẹ̀ríyà àyàfi pẹ̀lú àwọn àníyàn àwọn sẹ́tàǹsì ẹ̀yin sì ti mọ̀ yín pé àìsè ní jẹ́ àṣùyàn torí pé àìjẹun àìmu àìsúnmọ́yàwó ẹni gbogbo àìsè àìṣe kò bùkátà nìyẹn ìdí inú nísìn wo ṣe zina sọdà níyàn kó ṣe zina ọ̀jalè sọdà níyàn pọ̀ ọ̀jalè ó ṣe jàmbá sọdà níyàn kó ṣe jàmbá ó ṣẹbọ sọlọ sọdà níyàn pọ̀ ṣẹbọ sọlọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tó ń ta ìdàníyàn à ń retí pọ́lọ́ wọn sàn wá lẹ́sàn. mo rò pé yé wa ìyẹn ni pé àìṣe tí islam sọ pé má ṣe tí mùsùlùmí ò bá ṣe tó ń ta ìdáníyàn pòun ò ní ṣe ọlọ́run tún san lẹ́sàn ṣùgbọ́n ṣíṣe òun ló ń bùkátà níyàn ká tó dẹni tí ọlọ́run san lẹ́sàn rò pé yé asọ̀hún òun jẹ́ àyọkúrò nínú àìṣe àìṣe òbùkátà níyàn ṣùgbọ́n wọ́n ṣe àyọkúrò asọ́ọ̀ nínú àìṣe tòró ń bùkátà àníyà tó o bá ṣe tó o ṣe àníyà ọlọ́run nígbà torí ẹ̀ la sọ pé òun gan-an níyà ti siyam rukunun min rukunayya siyam orígun kan nínú orígun méjì tó jẹ́ as-siyam àníyà ẹlẹ́ẹ̀kejì má jẹ má mú má súnmọ́ yàwó rẹ̀ ǹjẹ́ ìmú ìsúnmọ́ yàwó rẹ̀ bẹ̀níyẹtẹ àtàbùdì ìlọ̀lá tí o bá ti sáníyàn yẹn bẹ́ẹ̀ ìrọ̀tún ni. mo dàníyàn pé màá fẹ́ sọ́ọ̀mù mò ń sì ń jẹ mò ń mu mò ń súnmọ́ obìnrin ṣé sọ́ọ̀mù ni wọ́n ń tan ara rẹ̀ jẹ. sọ eléyìí àwọn rukuna nìyẹn torí ẹ̀ nítorí tó bá ní má ṣe ohun òbúkátà nìyẹn. lábẹ́ má ṣe iná ni kátàbà wà títábà yẹn àìṣe lónà sẹ́mu kí tẹ́ẹ̀bà tábà nìsín ẹ̀mí ló lẹ̀ má dàníyàn tẹ́ẹ̀ dàníyàn rí ńgbà tẹ́fẹ́ tábà wọ́n ti ṣe pé nǹkan ṣe èèyàn tọ́ ní sọ wá pé mo gbàgbé láti dàníyàn mo tún fẹ́ lọ tún tábà á àwọn èèyàn pé irú kíní ẹlòmíì gan ó lè da àwọn information tó ti wà lórí rẹ̀ rú kó tún máa wá àpá kan ẹ̀dàkùn akẹ́kọ̀ọ́ ẹ̀dàkùn ṣé wọ́n láníyàn wà téèyàn bá fẹ́ tábà pé àníyàn báwo. so torí gbogbo ẹ̀ inú àìsèlú lábẹ́ òfin ṣẹ̀rí àwọn èdè àníyàn fún yìí so ṣùgbọ́n asọ́wọ́m àyọkúrò lò ẹlẹ́ẹ̀kejì asọ́wọ́m tún jẹ́ àyọkúrò lágbà mí ìgbà tí ṣẹ̀rí a sọ pé innamal a'malu binniyat àwọn sẹ́tàǹsì wọn ò ní jẹ́ ń tọ́ dọ́gba àyàfi pẹ̀lú àwọn àníyàn ṣẹ̀rí àwa sọ yìí pé ìgbà wo gan-an láàmú amáníyàn wà. so seese láṣẹ lẹ̀ àbí kò ṣeéṣe láṣẹ lẹ̀ ṣẹ̀rí àṣọ pé àà a máa mú níyàwó nígbà tá a bá bẹ̀rẹ̀ jọ́sìn yẹn gangan náà ládàá nìyẹn torí ti dàníyàn ládàá lẹ̀ ó ṣera rẹ̀ ni bí kọ́yọ́ pé nìsín o ti dàníyàn sọ̀láàtù lè ṣe àìlẹ̀ nìsín ó ṣera rẹ̀ ni ó ti dàníyàn mo rò pé yé wa nígbà tó bá ló dàníyàn aha bákan náà ti dàníyàn hajj lẹ̀ nísìnyí kó fẹ́ lọ hajj lọ́tún o ti wá dàníyàn pé o ti gbé ihram ó sera rẹ̀ àbí ó sera rẹ̀ ó ti sera rẹ̀ nù so ìgbà tí wọn bá bẹ̀rẹ̀ ìbáàdà ìgbà náà wọn máa ń dàníyàn ọ̀sọ́ọ̀mù tó jẹ́ àyọkúrò ń bì abẹ́rẹ́ rí bó ṣe jẹ́ àyọkúrò wípé man lam yubayyit as-siyama qabla al-fajri fala siyama lah ẹnikẹ́ni tí ò bá ti dà níyàn àti sọ̀sìyà kálífàjárì ó tó yọ kò ní kíni kò ní sùyà ìgbà ó ti ní sùyà mú máa bẹ̀rẹ̀ máa tòló ìlfẹ́jì ńgbà tá ìlfẹ́jì bá ti yọnu àdàníyàn ládàálẹ̀ àbá àdá ládàálẹ̀ ń bì àti dà ó ń tún jáyọ̀ kúrò ń bì tó bá lọ sọ pé wọ́kóló wọ́ṣọ́rọ́bù hatta. يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر. al-aswad min al-fajr. ẹ máa jẹ ẹ máa mu ó sì ti sọ ṣáájú rẹ̀ pẹ̀lú súnmọ́yàwó yín títí tí alifájàre ó fi yọ torí tí alifájàre bá ti yọ tayọ báyìí kọ́ sùyàmù ti bẹ̀rẹ̀. sọ̀rọ̀ pígbà tí sùyàmù bẹ̀rẹ̀ ní tí alifájàre bá ti yọ sẹ̀rí àwa sọ pé ó ti dàníyàn lẹ̀ kí ẹ ṣe pé ń gbà tí alifájàre yọ gangan ṣe bẹ́ẹ̀ ni ń tọ́fà. àkọ́kọ́ jẹ́ àyọkúrò torí gbogbo ìjọsìn yòókù ìgbà tó bá bẹ̀rẹ̀ rẹ̀ lọ́dà nìyẹn ọjà àyọkúrò nítòsí fàǹbì ni pé ó súnmọ́ kọ́gọ́rù èèyàn jẹ́ pé wọ́n ti sùn nígbà tá alifájàrí ń yọ lọ́wọ́ gángan àbẹ́ẹ̀kọ́ ni kọjá yìí pé ti yọ kọjá kún ó tó jí ṣé wọ́n wàá dà níyàn lẹ́yìn ìgbà tákòókò sùyàmù ti bẹ̀rẹ̀ tipẹ́ èèyàn púpọ̀ ọ̀bá so min babi rahmatillahi bi ibadihi ọ̀nbẹ lábẹ́ ìkẹ́ ọlọ́run tó ní sí wa wa sọ pé àkókò àlùfáàdàrí gangan ní kẹ́hìn máa dàníyà ọ̀pọ̀lọpọ̀ òní ní sọ̀hún. ni pé gbàwó gan ni wọ́n mọ̀ tá àlùfáàdàrí ń yọ. gbàwó lọ́mù mọ̀ tá àlùfáàdàrí ń sì sin tago kan dún sí yín létí gan àsìkò àlùfáàdàrí ti tó èèyàn mélòó gan dún sí pé bá pé wọn ò ní ní nǹkan tá a lè tájẹ̀tì àsìkò rẹ̀ gangan gangan tí ò ní rọrùn fọ́pọ̀lọpọ̀ láti tájẹ̀tì sòṣèré a sọ pé ẹ̀dá aládàálẹ̀ torí pé tí ò ní dúró de ni à dúró de ni ẹ sì ti mọ̀ pé tí bá ní ẹ̀ máa dúró de pé wọ́n ń pèpè fún sọ̀láàtì láwọn mọ́sálásí bàbá mi gan ti sùn lọ tẹ́kígbà tí ó jí sí àlùfájàrí ti yọ àlùfájàrí ti yọ sẹ́yìn tọ́gbọ̀n ìṣẹ́jú kóhun ó tó jí yóò tún ní sọláàtì alákọ̀ọ́kọ́ gan làwọn tún kọ́kọ́ pé ń gbà wọn. sọ eléyìí ọjà bó ti ṣe jẹ́ mbẹ́. man lam yubayyit as-siyam qabla al-fajr fala siyam lah. àwa agbàgbé àrùn ti dàníyàn kò fún wa ní excuse láti má ṣe sùyàm má ṣe sùyàm tí ò ní ládàá akẹnuró àwọn asan padà lẹ́yìn Ramadan. ṣùgbọ́n tí ji bá jí ọ̀ràn ti dá níyàn tó fi sùn ó jí lóru wọ́n ń pèsè oúnjẹ sáré kò sì rántí pọ̀ gbogbo ètí ń ṣe náà ni ó kúkú jírù rẹ̀ lánàá ẹ̀kọ́ ni dípò kó àmọ́ pé òun dáná sáré kínni à ń bẹ lọ́n kọjá pé ó ti tó ní nǹkan kan lọ́kàn rẹ̀ pé oúnjẹ tẹ́ à ń àwọ̀dà tó ṣerú ẹ̀ kọ́ máa lérò pé gbogbo ojoojúmọ́ ni òní burú o. nínú hadith Aisha radiyallahu anha ọlọ́nàbí sallallahu alayhi wa sallam dakhala alay anabi wọlé wa bá anabi wọlé wa bá mi. ذات يوم ní ọjọ́ kan lọ́sàn-án kan فقال هل عندكم شيء jẹ́ àwa rí nǹkan kan jẹ bí lọ́dọ̀ yín tá a lè rí nǹkan kan jẹ lọ́dọ̀ yín bí qulna la àní rárá qala fa inni idhan sa'im anábìíní tó bá jẹ́ bẹ́ẹ̀ àjẹpé mi ń kọ́ mọ̀ ń sọ̀sọ̀ yá thumma atana yawman akhar lẹ́yìn náà lànà bìtún wá ń jọ́ mi fa qulna àwa sọ pé ihdiya lana haysun wọ́n máa bùn wá lóúnjẹ kan faqala arini ó ní ẹ̀sà o falaqad asbahtu sa'ima torí pé látàárọ̀ ni mo ti jí lẹ́ni tí ń ṣe siyam fa akal ṣùgbọ́n àbí jẹ́ńbẹ̀ ọba siyam yẹn jẹ́ rawahu Muslim Muslim ló gbà wọ́n ẹgbẹ́ wa yìí kún fún ẹ̀kọ́ púpọ̀ náà àwọn ẹ̀kọ́ yìí ó náà nípa àwọn ìyàwó ànábi sallallahu alaihi wasallam wọ́n gbẹ́kọ̀ wọ́n tẹ̀ láṣẹ ọlọ́run nígbà tí ọlọ́run sọ pé ọkọ́rùnà fi buyutikunn wala tabarrajna tabarrujal jahiliyya ilé yín ni agbàdókò ẹ má máa jáde jáde jáde jáde ńlẹ gbọ́sọ̀ hàn ní ìjáde gbọ́sọ̀ hàn àtayọ ojú dúdú àwọn gbọ́rọ̀ wọn gba kò àwọn ò sọ ikú táwọn bá gba kò ìdajì ẹni tí ń bẹ láwùjọ afẹ́sọ̀ wọn dá láì ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ọpọlọ tí yín ti ṣe wa rọ́ọ̀fù lọ sídìí rẹ̀ lónìí ike ńgbà tí bá sọ fáwọn obìnrin kan gba léjókòó ẹ̀ẹ́n ìdajì ẹni tí ń bẹ ní society wọ́n wà jobless sẹ́ni tí ó wà jobless lónìí nígbà tí gbogbo obìnrin jáde tí gbogbo ọkùnrin jáde tí wọ́n ju áàfù lọ àbí wọ́n ju áàfù ẹ̀ dáhùn ẹ má rẹ́rìn-ín naam wọn jùlọ àwọn ọkùnrin gan kọ mélòó ló rí sẹ́nu ọkùnrin nínú ìdá mẹ́wàá ebi tí kálukú rí ní sí sáhùn alẹ́lẹ́ kọ́lọ́ sànù wa torí de eléyìí àwọn gbọ́rọ̀ wọn jókòó sílẹ̀ lóbìnrin kan bá fẹ́ gbọ́rọ̀ lónìí tó fẹ́ tẹ̀ láti ọlọ́run pé ká jókòó sílẹ̀ àwọn ìyá àti bàbá rẹ̀ ó yarí ni wọ́n fariga wọ́n fa àkíkọrí ni èmi ìyá rẹ̀ òjókòó lé gbóǹtì ẹ ti ṣe fẹ́ jẹ́ mẹ́jọ ọkùnrin ó mú ọ lẹ́rú o sáwọn lẹ́lẹ́ ó dìgbà àwọn bá rí i àwọn kó bọ́ ọmọ wọn tí wọ́n bá ba tiẹ̀ jẹ́ lọ́sàn-án gan wọ́n wàá já sórí ta kò sí ń tọ́kàn mí bẹ́ẹ̀ àmọ́ pé ó le tó bá ọ ọkùnrin ń burú tí kò ṣiṣẹ́ kọ́ mọ́ ṣiṣẹ́ náà ni bẹ́ẹ̀ ni a kó lọ ṣiṣẹ́ eṣù mọṣúkẹlẹ tó bá ti lọ ṣiṣẹ́ pé màá kókò ní padà sílé tiẹ̀ mọ́ sáwọlẹlẹ bí ẹnìkan nù a ṣiṣẹ́ yóò ṣiṣẹ́ yóò ṣiṣẹ́ yìí náà ni wọn lọ fẹ́ yà o pàtó fẹ́ yà o ó wá mú bàbá àyàwó mọ́tò tó kún bọ̀ níjọ́ tí wọ́n ń so yìí ilé ìta máa ń pè mọ́tò tuntun láwùjọ wa inú bàbá yìí wá ń dùn bàbá wa ń tẹ̀ mọ́ ọkọ ìyàwó létí pé mi ó ṣiṣẹ́ o wà á mi ó ṣiṣẹ́ o she is graduate she is graduate yóò ṣiṣẹ́ <laughs> yóò ṣiṣẹ́ yóò sùn yóò ṣiṣẹ́ yóò sùn subhanallah àti tí ń sọ yẹn nítumọ̀ torí ẹ e mọ̀ kí wọ́n máa a sọ̀rọ̀ mi àwọn òní fọpọlọ sí i torí inú ń dùn agolo fún inú rẹ̀ wọ́n á ń dùn kò wọ́n ní yóò ṣiṣẹ́ yóò sùn kọ́ bá béèrè kí ni ìtumọ̀ yóò ṣiṣẹ́ yóò sùn kó ṣiṣẹ́ làwa ń wí àmọ́ ní yóò ṣiṣẹ́ yóò sùn bàbá ọ̀ràn ti béèrè lórí inú ń dùn wọ́n ti fi mọ́tò pa lẹ́nu mọ́ tọ́ lílọ ọmọ wọn rí o ọ̀rá bọ̀ rẹ̀ ó sì parọ́ fún wa pé báwọn ti so igi tán yìí o òun gbé lọ lóyìnbó ni gbogbo àwọn èèyàn tó wá wà lóyìnbó tó lóun wà wọn làwọn ọmọkùnrin àwọn kò múyàwó wa o àṣéǹgbà ti ń lọ wọ́n ti bá a ṣoògùn tó yẹ kí wọ́n gbélé ọmọbìnrin yẹn lórí tí ó fi di bọ́rọ̀ gidi tí ọmọ wa pọ̀wó fọ̀daràn àṣetùmọ̀ yóò ṣiṣẹ́ yóò sùnù la hawla wala quwwata illa billah kọ́lọ̀ wọn wa kó ṣàánú àwọn ọmọ wa ká sira adarí àwọn ọmọ wa o torí mi ìrònú ó jẹ́ kí wọ́n pe ní tí èsì tí wọ́n mọ́ra wọn àrísìkí kálukú ò ní tàsí rẹ̀ tí èkó bàbá àmọ́ forí lagi ntọ́ òní náà lónìí èèyàn bá máa sùn sí di reluwé ntí òní ní òní ó lè níta ẹran tó lọ́nkọ́ pọ̀ òní ìbá àjọkùnrin ìbá àjọbìnrin àrísìkí kálukú ní òní so kí ni wàhálà kí ni wàhálà ibi tá a ti lọ ọbẹ̀ yẹn onígbà nàbì sallallahu alaihi wasallam ọ wọlé lọ báyàwó rẹ̀ lọ́sàn-án ọjọ́ kan ni tíyàwó ọba sí ńlé ta ni wọn ọba bá ńlé àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ni ìyá títí òun bẹ lódò ọba òmí ń bẹ ń gàǹbàrí wọn lé lẹ́yìn òsùnmọ́ òsùnmọ́ ẹlòmíín bẹ ní ó ti dé kútọ́nu lẹ́nu tí wọ́n tẹ̀sẹ̀ ń ṣe sìmẹ̀sìmẹ̀ láàárọ̀ láago mẹ́sàn-án obìnrin mi ti dé kútọ́nu yá. wọ́n lè ṣe kéèké ni látago mẹ́rin làwọn ti kú na subhana tọ gbogbo eléyìí ṣé eléyìí ló àgẹ yahoo kan bẹ yahoo kọ abẹ́rẹ́ nǹkan tọ anabi balẹ̀ ó ní ìjà rí nǹkan kan jẹ nílé yín tí nǹkan kan bẹ tá a lè jẹ subhanallah ó túmọ̀ sí pé ẹja lọ bẹ̀rù Ọlọ́run kọ́ bẹ́ẹ̀ jẹ́ pé dídẹ lọ́lọ́run dẹ wa o Ọlọ́run ló mọ iye oúnjẹ tó wà nílé ẹlòmíì wàláì kọ́dọ̀ oúnjẹ gan lẹ́lòmíì ọmọ tẹ̀mọ́lẹ̀ tó bá fẹ́ bu oúnjẹ wàláì níbi tó oúnjẹ yẹn pọ̀ dé tọkàn ọmọ akpé inú dẹ̀ra làwọn wà Ọlọ́run gbàdúrà wọn à ó lè jẹ́ pé istidraj ó lè jẹ́ pé Ọlọ́run dẹ́ ọ ni. tí ó fi jẹ́ pé tó bá rọ ọmú òní ríbi sá ẹjá lọ bẹ̀rù ọlọ́run ọ̀gá wa ni ọ̀gá gbogbo ọmọ anabi adam aleyhi salam tó ń jẹ bá wà ń lé àbúrò ọmọ ṣẹ̀ṣẹ̀ béèrè pé sáà rí ṣé nǹkan kan bẹ tá a lè rí jẹ subhanallah bó ló sì wá jẹ mi ṣùgbọ́n anabi náà ló sì kọ́ wa pé dandan àfi ká bọ́ àwọn ìyàwó wa àbí òǹkọ́ wa bẹ́ẹ̀ ni. loko abe cuma fatakullaha mustata'tu ma si lagbara man o tuma si pe oju si oko oni ko boya o lopin igba to ba ni ai wa o tuma si pe oju se un yo adi ti yawo abeda oju si na ni o ma obìnrin ni ó lọ jẹni tí ó kóra rẹ̀ láyọ̀ ọkàn ní tó fi jẹ́ pé ọwọ́ ọ̀wọ́n ọba tọkọ bá rí mú wá kójó dùn lójú kójó kùn lójú èdè tí wọ́n fi pẹ́ lọ́ọ̀dẹ̀ ọkọ nù o àwọn màmá màmá wọ́n láyọ̀ ọkàn gbogbo tọkọ wọn bá ṣe ló máa ń jọ wọn lójú dáadáa pọ̀nkan lọ́kọ lè fi sílẹ̀ pẹ̀lú gbọ́lọ́ ibẹ̀ náà ti ra gàrí ibẹ̀ náà ti rọ̀ ńlá ibẹ̀ náà ti rẹja tẹjúmọ́ àlejò wọ́n sì ṣe gbogbo ẹ̀ masha Allah la quwwata illa billah wọ́n jẹ́ wọ́n yó. kí ni tó tún sẹ́kù ìsìnkú àmọ́ àwọ̀ ẹni tí ń jẹ adìẹ ẹni tí ń jẹ tòlótòló ẹni tí ń jẹ sẹmọ́bítà ẹni tí ń jẹ kìnnìkà ẹni tí ń jẹ ah, ẹ lọ́ọ́ fẹ́ kọ́ kangara ara rẹ jáde. so eléyìí túmọ̀ sí wípé anabi sallallahu alaihi wasallam tó bá ní má fi ṣkáàl ìgbà tí ó sì ṣe ń kọ́ kò sí bá a sì ṣe anabi èsì jẹ sàrà kójó yọ àmọ́ anabi ò fóúnjẹ ilé kí wọ́n á nìtúmọ̀ pé sáà lè rí nǹkan kan lọ́dọ̀ yìí kò túmọ̀ sí pé kéè fóúnjẹ ilé máa fóúnjẹ ilé o àmọ́ ní ìsìn kò sóúnjẹ ilé kí wọ́n á nìtúmọ̀ pé sáà lè rí nǹkan kan jẹ lọ́dọ̀ yìí àwọn olùmọ̀ sọ pé ìdí ni wípé anábì kì í gba sàrà kì í jẹ sàrà ṣùgbọ́n máa ń gbẹ̀bùn ó súnmọ́ kó jẹ́ pé ńgbà tí òun ò tí sílé tí ò sọ́nà rẹ̀ yùn ẹnìkan gbẹ̀bùn kan wálé ìtumọ̀ pé ṣé nǹkan kan ń bẹ lọ́dọ̀ tá a lè rí jẹbi ìtumọ̀ rẹ̀ nù sẹ́mi kó òun jẹ sàrà àwọn ìyàwó rẹ̀ náà kọ́ wọn gbọ́dọ̀ jẹ kò yí sẹ́dẹ̀dẹ̀ kan sọ fún ànábì nítorí pé kálukú ń ṣe ti ń ṣe fi ń wojú rẹ ọlọ́ọ̀ni ànábì lè má mà kó tó délé tá a rí nǹkan kan jẹ lọ́dọ̀ yìí bì eléyìí túmọ̀ sí wípé ànábì alayhi ìsẹ̀mí tó fún ẹ̀kọ́ gidi ni ọ̀rọ̀ ọ̀rùn fọlọ́n láti se ní ànábì ọba ọ̀rọ̀rùn fọlọ̀ láti ṣe ní ànábì olówó tó tún jọba ṣùgbọ́n náà wọ́n bá ṣe ní ànábì miskin tó jẹ́ aláìní sallallahu alayhi wa alihi wa sallam kẹ́sì máa wo nǹkan bẹ̀rẹ̀ ànábì ń ṣiṣẹ́ o tẹ̀wọ̀n kékeré jẹ torí ẹni tí máa ń jẹ ni èṣiṣẹ́ o àbẹ́yìn náà gẹ́tì ẹ̀ ẹni tí ń ṣe sàrà tí ń gba sàrà jẹ àwọn èṣiṣẹ́ torí ó ní ah, òun náà jáde òun gbégbá lọ́wọ́ ṣé iṣẹ́ wa lè léwọn ọ̀rẹ́ ni ṣe gbá fún ọ. ànábì ni ọlọ́run fi arzikì mi sábẹ́ bòójì ọkọ mi yẹn ni pé ń di ogun ìlàrzikì ànábì Muhammad sallallahu alayhi wa sallam wa síbẹ̀ náà ti rí ìpín tọ́lọ̀ níkẹ́ fún tẹ́ ẹ bá rírì ogun abẹ́ẹ̀ rí so ibi tárzikì ànábì wa tọ́ mọ́fẹ́lẹ́ ṣe káwọ́ ọ ìwọ́tọ́ lọ́n bó láṣìírí o tó lè bọ́ yàwó rẹ̀ kọ́ a sọ pé ànábì gan nìyẹn bá máa béèrè lọ́dọ̀ àwọn yàrá kúṣe nǹkan kan bẹ lọ́dọ̀ yín torí ẹlòmíì náà tọpọlọ rẹ̀ tí omi bátìrì ti dà sí yóò tún gbọ́ yín bẹ́ẹ̀ náà pé àwọn ìyàwó ló ń bọ̀ torí ẹ̀ náà ní sọ pé sáà lè rí nǹkan jẹ lọ́dọ̀ yín àbí òye pé òórí bi lúgọ a sì mọ̀ pé wọ́n máa ń sọ sùkún oṣù méjì nílẹ̀ anabi sallallahu alaihi wasallam tó wọn ò ní sá ìsáná á ń bọ̀sibọ́sí pé wọ́n gbé nǹkan kaná. kí á lè máa jẹ kéde pé wọ́n jẹun o ó ní al-aswadan àti milk làwọn máa jẹ. Aisha ni qulna la a ní rárá o kò sí nǹkan kan lé. ìdí tó fi sọ pé qulna láti fi ṣe déédéé pẹ̀lú èdè tá ànábì sọ ni kéésì pé onígbèéraga làwọn ìyàwó ànábì èdè àpọ́nlé lànábì sọ sí òun náà wá dáhùn pẹ̀lú èdè àpọ́nlé hal indakum min shay ǹjẹ́ ẹ wà ní nǹkan kan lébi tá a lè rí jẹ ǹjẹ́ ẹ̀yin wà ní nǹkan ẹ̀yin ìyàwó kan ní bá sọ̀rọ̀ gbàtí ìyàwó náà dáhùn ni àwo adáhùn wípé adáhùn wípé yẹn ni kíkọ sọ pé mo dáhùn wípé tó bá dáhùn báyẹn kò ṣe déédéé pẹ̀lú èdè lárúbáwá olùnà àwa dáhùn wípé lá àní nǹkan kan yẹn ṣe ti gbéraga o torí pé ọkọ yẹ kó pọ́n ìyàwó rẹ̀ lé àbí òyọ ṣé ẹ ti gbá bọ́ yẹn àbẹ́ ẹ ti gbá bọ́ yẹn ẹ bá ń sílẹ̀kùn rò pé wa kẹsẹ pé so ti gbá bọyàn àbó ti gbá bọyàn etí ẹ di pé mo ní kó o sílẹ̀kùn mo rò sẹ́yìn náà bá ti ń pẹ̀lú èdè ẹ mọ̀ pé nǹkan ń bọ̀ hmm. so ẹ ẹ rí i pé èdè lárúbá kò sẹ́yìn ń bẹ̀ kò sẹ́yìn ń bẹ̀ gbogbo èèyàn ìwọ ni lédè lárúbáwá anta náà ni kẹsẹ antum antum mélòó ni ẹ anta anta anta mufrad wa yuqalu laka antum mo rò pé yé wa aha so ṣùgbọ́n èdè àpọ́nlé wà kọ́dà tó fi di lónìí yìí báyìí sábà ń bá àwọn olùmọ̀ wa sọ̀rọ̀ ẹ àìsàké ẹ kàlámtúká wàjẹtù ìlẹka fàṣàlámtù àlẹka kékeré ọbọ aláìlẹ́kọ̀ọ́ àbí òye wa aha ittasaltu bikum wa arsaltu ilaykum ẹsẹ ìlẹka túmọ̀ sí pé ọgbà àṣà aláìlẹ́kọ̀ọ́ lélẹ́yìí ibi kan dúró sí ló dúró sí. wọ́n kọ́ ń òní páàsì mo rò pé yíyá èyí nàìjíríà nìkan rẹ tí wọ́n ṣe gbogbo ibi kálukú ló protocol hmm, ọkàn rólùkọ́ rẹ̀ ń bá ẹ sàlámù alaykum ọ̀pẹ̀ ń bẹ̀ hmm, ọmọ bó ṣe máa ṣe pẹ́pẹ́ fúrú pẹ́pẹ́ fúrú pẹ́pẹ́ fúrú tí wọn náà fi lọ bá lọ lórí wà so nítorí ẹ̀ ẹ̀ wà sọlọ kọsọ sọ pé hal indaki subhanallah ó oh, tún pluralize rẹ̀ gbígbà tí jẹmọ ọkùnrin bá sọ̀rọ̀ hal sẹyìn á ní nǹkan kan lè ta lè jẹbi ṣe eléyìí pàtàkì kọjá pé ẹ̀kan láàrè kéṣe lójúmọ́ o torí obìnrin ọkàn gọ̀ọ́mọ́ ọlọ́ọ̀ni báwọn obìnrin ṣe rí nù tiwọn àwọn tètè tọkọ máa ń pọ́n wọn lé sínsẹ ẹ bá ń gbábọ́ ẹ bá ń gbé páànù ẹ wá bá ń gbálẹ̀ ẹ ẹ bá ń mú kíníyàn yọ máa wọ pé yẹs níjọ́ tó bá sọ fún pé bá ń gbábọ́ bá ń sílẹ̀kùn pé akutiti méjì kọ́bọ̀ akuti a mélòó náà ni ọ tẹ́lẹ̀ gbọ́dọ̀ pé yí ọ torí ẹ̀kan láàrè yéésù ojoojúmọ́ torí tó lọ tó lọ wọ jí àmọ́ lọ́wọ́ tiẹ̀ bọ̀ torí ẹ̀ la sọ pé kò sínú hikima pé kọkọ máa sọ fún ìyàwó rẹ pé ẹyin ẹyin ẹ̀yin nígbà ti ọjọ abọ lẹ́yìn ìyá rẹ ẹyin ni ta ni a tún sọ fún yín pé kódà ìyàwó yẹn ọba jù ọ lọ ìwọ náà ni. rẹ fọ́ kó tó fi ọ ṣé kó ń dàgbà jù ọ rẹ sáà wà sọ eléyìí jẹ́ bó ti sọ ẹ̀kan láàrè lọ́kàn máa bí bí nù rẹ̀ sí lẹ́ẹ̀kan láàrè àbí òye ẹ̀yin mọ̀ ń bá wì ẹ̀rí pé ti ẹ̀ dùn èmi mọ̀ dẹ́yìn yẹs lọ́wọ́ bó jẹ́ mbẹ́ rọ̀ ọmọ lé ọmọ rọ̀ torí kọ́ mọ́ lọ lọ. anabi sallallahu alayhi wa sallam ńgbà tó ti gbọ́ pé kò sóúnjẹ ńlẹ̀ ó ní fa inni idan sa'im subhanallah adẹ́pẹ́ tó tọba jẹ́ bẹ́ẹ̀ mò ń ṣe sọ́ọ̀mù torí pé kò sóúnjẹ anabi si dàníyàn as-siyam kana. náà ìyẹn ni pé kébi ọmọ pààyàn dànù kò sí ládàá kò sí ládàá ìdí inú ni inni idan. sa'il ẹ̀kọ́ ńlá ni fún gbogbo àríjẹ àrímu kò nídìí kọkàn máa fi fi para rẹ lásán máa dà níyàn kó ń ṣe kí ni ọ̀sùnyà ṣùgbọ́n má jẹ́ ojoojúmọ́ o tuntun bá ti jojoojúmọ́ eléyìí tún ti takò lànà ṣé lónìí má ṣe lọ́la yóò tún dọ̀tún la gẹ́gẹ́ bí sùnyàmù ni anabi dawud alayhi salam tọ́ ẹ̀kọ́ ńlá lélẹ́yìí o eléyìí túmọ̀ sí pé òun náà ló sọ pé kò sí sọ̀hún fẹ́ni tí ò bá ti dàníyàn láti òru kó tó di pé àlùfájàrí yọ eléyìí túmọ̀ sí pé tó bá jẹ́ pé sọ́ọ̀mù náfìl ni sọ́ọ̀mù tó jẹ́ náfìlà a lè dàníyàn látọ̀sán a lè dàníyàn láti gbà wo látọ̀sán sọ́ọ̀mù tó jọ ọ̀ràn àyàn gẹ́gẹ́ bí sùyàmù Ramadan sùyàmù nadhr àti sùyàmù kafarat gbogbo àwọn eléyìí tó bá dà níyàn látòru ò ní sùyà sọ́wọ́mù nàdìr eléyìí tó lérí kó ṣe sọ́wọ́mù kàfàrà eléyìí tó ní í ṣe pẹ̀lú ọ̀ràn téèyàn dá téèyàn fẹ́ fi tẹ̀ràn bí ẹni tó pààyàn tí ọmọ àmọ́ pààyàn ní ìtura ẹni tó mọ̀ àmọ́ pààyàn kò sí kàfàrà kankan fóun bákan náà ẹni tó ṣe dihar ó fi ìyàwó rẹ̀ wéyà rẹ̀ tó bá tún súnmọ́ yóò ń súnmọ́ ẹlẹ́nu wà rọ́ọ̀fù bákan náà ẹni tó búra wọn ò ṣe nǹkan báyìí abóhùn ní ṣe nǹkan báyìí èyí tó lóun ó ṣe kò ṣe èyí tó lóun ò ní ṣe ló ṣe eléyẹn yóò ṣe tààrà inú kó fáláì ní mẹ́wàá ló ń jẹ àbí kó dẹ́wù sí wọn lọ́rùn àbí kó bọ́kùn lọ́rùn ẹrú tàbí tí ò bá lè tí ò bá lè ṣe àwọn nǹkan wọ̀nyí báyìí mẹ́tẹ̀ẹ̀ta yìí gbà ni ó tó ṣe sùyàmù ọjọ́ mẹ́ta gbogbo àwọn ilé kàfàrà tí èèyàn dàníyàn látòru kò tó pé kọ́ dàníyàn lọ́sàn àmọ́ àwọn sùyàmù nafil bíi sùyàmù yọmi àràfà àṣùrà tàṣùwà eh, sùyàmù yọmi khamis àti sùyàmù yọmi alẹ́tìnẹ́yìn gbogbo àwọn eléyìí báyìí alẹ́ dàníyàn fún ọ láti gbà o látọ̀sán kì í sọ̀sán gan-an lọ́hùn o ẹ̀hẹ́n torí pé dáhùn pé lọ́sàn-án nù ṣẹ̀ríyà ni pé tálífàdà rí bá ti yọ ọ̀sán ti bẹ̀rẹ̀ tóòrùn bá ti wọ̀ kí ló ti bẹ̀rẹ̀ òru ti bẹ̀rẹ̀ tòun tá a gbà lérò pẹ̀lú ọ̀sán ni pé lẹ́yìn ìgbà tí ilẹ̀ ti má torí ẹ̀ lópin ìgbà tí kò bá ti jẹ́ pé ètò ti pọ̀ jù nínú ọ̀sán ti lọ téyì tó pọ̀ nínú ọ̀sán bá ti lọ tó bá dà níyàn kò nítumà kò nítumà torí pé ètò pọ̀ nínú nítorí yẹ kó jẹ́ sùyàm ó ti lọ láì jẹ́ sùyàm mo rò pé gẹ́tì ẹ̀ aha torí ẹ eléyìí tí ó pọ̀ jù ńlọ sẹ́kù nígbà tó ń dà níyàn yóò jẹ́ sùyà eléyìí tó kéré jù lọ sẹ́kù nígbà tó ń dà níyàn kò ní jẹ́ sùyà tẹ̀lé ìjẹba wọ́n lànà bí sallallahu alaihi wasallam ó tún wá lọ́jọ́ mi àwa sọ fún yín pé wọ́n bùn wá lóúnjẹ kan ó ní ẹ sáà wò ẹ sáà wò.

even nínú èdè àtúnkẹ́kọ̀ọ́ lára anabi sallallahu alaihi wasallam ẹ̀sà wò tọ́ walaqad asbahtu sa'iman ìjíǹjì tí mo jí lónìí mo jí pẹ̀lú àníyàn pé mo ń ṣe siyam ìyẹn ni pé sọ́wọ́mù tí ò jẹ́ ọ̀ràn yẹn fa akẹ́l anabi bá jẹun ó túmọ̀ sí pé a já sọ́wọ́mù náà fìlà sáà san padà àní san padà toró gangan fúnra ara rẹ̀ la yajibu ibtida'an fa kayfa yajibu qada'u láti pilẹ̀ ọlọ́run sí lọ́rùn yẹn bó ló sọ àjọràn yẹn pé kó san padà mo rò pé wa eléyìí jẹ àdéhùn wọ̀nyí báyìí ibi tá dùn ó nì alimami muslim ló gbà wá àti rí nínú àwọn kan tá lónìí kó ti tó láti sọ kó sùn Ramadan wọlé kéèyàn kún orósù àmọ́ pẹ̀lú májẹ̀mú kó jẹ́ mùsùlùmí ẹni tó dúró dọ́gba tí kìí ṣe pòkì èyí tó mú àmọ́ pé tó wá pé káfìrì ńlọsọ pé òun rọṣù ṣé wọn rọṣù wọn ò rí nǹkan kan tó bá ṣe pé pòkì lọsọ pé òun rọṣù ṣé wọn rọṣù wọn ò rí nǹkan kan amẹ́sà kíyèsí o tó bá wá jẹ́ pé àwọn pòkì pòkì pòkì pòkì pòkì pòkì pòkì pòkì lọ pọ̀ gbogbo wọn sọ pé arọ́sù sáà gbé gbogbo wọn sórí scale lọ́kọ̀ọ̀kan rárá o láàzọ pé wọn rọṣù tẹ̀gẹ́tẹ̀ sẹ́wọ̀n pé ó lè jẹ́ pòkí pòkí pòkí pòkí pòkí pòkí pòkí lọ́sọ̀ fún yín pé lùkàn jẹ́ Khaybar sẹ́wọ̀n sẹ̀sẹ̀ gbé wọn sórí scale láti sọ pé sẹ́lù yẹn ń bẹ àbí òsì ẹ sọ pé ń bẹ ni torí pé adúrò èèyàn yóò lè máa sọ̀rọ̀ fún ọparọ́ adúrò èèyàn tó sọ fún Abakaliki ń bẹ ṣé gbogbo wọn ni ọ̀dọ́ rárá o ọwụwa pé wọ́n ti pọ́n ó ti tó pé tó bá dé èèyàn kan tó bá dé èèyàn kan á wò fínífíní bákan náà a tún ti rí pé tó bá jẹ́ pé tá a fẹ́ ṣe yẹn gẹ́gẹ́ bí Ramadan gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí kafarat gbogbo ẹ̀ ń dàníyàn láti o láti òru níta sì gbà lérò pẹ̀lú òru ni pé ó tó yọ kọ́dà kó kan ẹni tó bá ti dàníyàn gbà yẹn ó ti dàníyàn látòrò àmọ́ àtẹ̀yìn bá kùnà láti ṣe bẹ́ẹ̀ kò dàníyàn o kò lè ṣe sòyàmù tí ó lálàáfíà ṣùgbọ́n kò gbọdọ̀ jẹun yóò san padà lẹ́yìn Ramadan bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé Ramadan la fẹ́ san padà ajẹgbèsè Ramadan la fẹ́ san padà ó gbọdọ̀ tún ti dàníyàn látòrò tó ti pàṣẹ lóṣù Ramadan mo rò pé gẹ́tì ẹ̀ àmọ́ tó bá pé náfìlà ni o lè dàníyàn látọ̀sán lópin ìgbà tí èyí tó ti lọ nínú ọ̀sán ọ̀bá ti pọ̀ ju èyí tó sẹ́kù lọ àmọ́ tó bá pọ̀ ju èyí tó sẹ́kù lọ o lè sọ síyàmù yẹn ọlọ́run ọba la bẹ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn òròyìn rẹ̀ tó ga jù kó fún wa ní àgbọ́yé tó péye nínú ẹ̀sìn wa kó ràn wá lọ́wọ́ lórí àti máa fa àwọn nǹkan tó à ń gbọ́ yé sí wa hù subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Alaikum salaam. ẹni tó wọ ìbọ̀sẹ̀ tó sọ àlùwàlá tó wàá fẹ́ tún àlùwàlá rẹ̀ sí lẹ́yìn ìgbà tó àlùwàlá já ṣé yọ bọ́ bọ́sẹ̀ ni àbí òní bọ̀ òní bọ̀ wàá fọwọ́ pa ìbọ̀sẹ̀ rẹ̀ tálọ alábá ti já ìgbà tálọ alákọ̀ọ́kọ́ já yẹn wàá wá àsìkò náà so láti gbà yẹn ó wá ní twenty four hours láti wọ́n máa fọwọ́ pa ìbọ̀sẹ̀ yẹn ò ní bọ́lẹ̀ fún twenty four hours lókun ìgbà tí jánábà ọba mú ọ náà ayàgbẹ́ asùn asekinní kò pé kọ́ bọ́lẹ̀ òkè lásán lọ́pọ̀ náà aleykum salaam ẹni tó ń ṣe sùyàmù náfẹ́lẹ́ tẹnìkan á pè wá jẹun tí kò jẹun ni àbí kò ṣàdúrà ètò bá wù ló lè ṣe gbogbo ẹ̀ náà ní súnà sọ nínú kó lọ kó ṣàdúrà àbí kò já sùyàmù rẹ kò jẹun èwo lẹ́yìn rò pọ̀ dáa jù nàá ẹ sọ̀rọ̀ à alẹ́ ti sọ̀rọ̀ ẹ kàn kún ni kò ṣàdúrà kọjá kọjá lọ́dàá jù ọjà bó ṣe jẹ́ gbàdọ́ tí màkó ní já kí n lọ lọ bẹ̀ sí ó ní òun fẹ́ òun fẹ́ dáhùn torí pé wọ́n bá ti pè yàn tí yàn bá dá èèyàn sí ọlọ́run so kọ́ jẹun lọ́dà nàám rọ́ọ̀bù ẹni tó bá fín rọ́ọ̀bù àbí mọ́ńtílétọ̀ ó ń ṣe sùyàmù. wọ́n ní sọ́kọ̀ bá sùyàmù rẹ̀ jẹ́ tó bá ti gbọ́ lọ́nà ọ̀fun rẹ̀ ó ti bàjẹ́ eléyà lè tọ́ dọ́gba jù aleykum salaam. pípé sọlá kéésì ìrùn àwọn ọmọ tí ń jẹ́ ìrùn yẹn àbí wọ́n mọ̀ mhm. naam lẹ́nu rẹ̀ gan máa bá a so ètò níkẹ́ni. òun lẹ́pẹ̀ káyìn òun lẹ́pẹ̀ káyìn gbàtà alifájárì bá yọ lẹ́pẹ̀ lẹ́yìn. alimami albaji rahimahullah wọn láwọn ò rí àánú ò rí o àmọ́ káàlì tún fi tiẹ̀ kún náà ni wọn láwọn ò rí nínú ọ̀kan nínú àwọn hadith eléyìí tó wá pé ká pèpè fún sọláàtù alfajr ṣáájú kótó dípò alifájárì yọ ìpè alákọ̀ọ́kọ́ yẹn kò sí àdéhìí kan tó tọ́ka sí pé ìpèpè ni fún sọlátul fajr àwa náà ò ti rí adúsọ́nù tí ra Bugyatul Falah àwa náà ò rí báàjì náà sọ pé àwọn náà ò rí kò sí ní tọ́tọ́ kà sí pé ẹ̀ ń pèpè fún sọlátul fajr nítorí káwọn náà bí sọ pé ẹ̀ ń pèpè yẹn nítorí kẹ́ni tó sùn ò lè jí kẹ́ni tó ti jí tẹ́lẹ̀ ò lè padà lọ sùn tó bá fẹ́ lọ sùn mo rò pé yé wa ẹni tó ti jí tẹ́lẹ̀ sẹ́wọ̀n kó ń ṣe kìyàmù lé làbí ń ṣe kínní so tó bá fẹ́ sinmi kó tó di pé àlùfáàjárí dé ó lè lọ sinmi so eléyìí kún máa ń tiẹ̀ ìgbà tó ẹ pọ̀ wọ́n ti jí tẹ́lẹ̀ òun náà láǹfààní àti lè ṣe kìyàmù lẹ́yìn ìtumọ̀ rẹ̀ nù torí àkẹ́sẹ̀ mi aláàdì sọ as-salatu khairun minan nawm náà torí àwọn sọ pé ẹ sọ ẹ pèpè fún alákọ̀ọ́kọ́ yẹn inda sudusil layl al-akhir ní ìdákanu mẹ́fà gbẹ̀yìn nínú òru sudusul laylil akhir ìgbà ọlọ́jọ́ ìrìn náà rí sudusul laylil akhir a sì láti sìnkà tó sọ pé thuluthul laylil akhir ṣé thuluthul laylil akhir lọ yá ni àbí sudusul laylil akhir ọjọ́ra wọn o thuluth solus sodos èwo lọ yájú ṣé solus lọ yájú ni àbí sodos èmi àmì tẹ ẹ mú o <laughs> eh, gbogbo ẹ̀kẹta ìdákanu mẹ́ta tó ń lọ yájú àbí ìdákanu mẹ́fà hmm, ẹgbàá ìdákanu mẹ́ta yẹn níbi ọjọ́ ṣe rí nìsín bí aago méjì ààbọ̀ kọjá aago méjì àbí òye wa ìdá kanu mẹ́fà yẹn òun jẹ́ bí aago mẹ́ta ààbọ̀ kọjá hẹn gba yẹn làwọn fuqaha sọ pé ká pèpè fún sọlátù alákọ̀ọ́kọ́ inda sudusi layli al-akhir yẹn ni pé láti fi three thirty ló ti yẹ ká máa pèpè fún sọlátù alákọ̀ọ́kọ́ sẹ́wọ̀n kó nítumọ̀ báwọn àbí ò nítumọ̀ ìwọ ti jí látago méjì ìwọ ti ń sọlọsọ lẹ́yìn àkìr o ti ṣe náà fílà àbọ ọwọ àṣẹdẹ sọdọsọ lẹ́yìn àkìr àti rí one hour tó bá fẹ́ padà lọ́sùn sólé lọ́sùn abóòlè lọ́sùn kó tó dago márùn wákàtí mélòó wákàtí kan àbọ̀ ok eléyìí tó sùn kalẹ̀ tó ń wò jí tó náà bá jí ní aago mẹ́ta àbọ̀ tẹ́yìn pépè fún sọ láti alákọ̀ọ́kọ́ òun náà ní one and half hour láti ṣe kíni láti ṣe kìyàmù lẹ́yìn ìtumọ̀ rẹ̀ ni ezeke tó adìlago márùn kọjú ogún ìṣẹ́jú tó máa pèpè alákọ̀ọ́kọ́ ó tún máa retí ìṣẹ́jú mẹ́ta kẹpẹ́ lẹ́ẹ̀kejì sẹ́kẹ́ ló gbé eré naam subhanakallahumma bihamdi ashhadu wa atubu